الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين عن ابن عباس رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال من كره من أميره شيئا فليصبر فإنه من كره مات ميتة ميتة جاهلية متفق عليه ابن عباس لما سالكم ينفون ona gba hadithi wa lórí ti ibn Umar gba wa ta kà lánàá yìí ó ní òbíṣẹ Ọlọ́run kìkì àtọlà Ọlọ́run kọmọba kọmọba nàbùwà mọhàmmed. من كره من أميره شيئا فليصبر ولا النبي صلى الله عليه وسلم gbogbo ẹni tọ́lọ́ ń bá yàn lórí ẹ̀yìn gbogbo ẹni tọ́lọ́ ń bá ṣe lálàṣẹ láàrin yìí kìí ṣe gbogbo ìgbà náà lẹ́ẹ̀mọ́ rí tí ó dùn máa tí ó dùn máa yín lára rẹ̀ o kìí ṣe gbogbo àṣẹ tí ó máa pa náà lẹ́ẹ̀mọ́ tí ó lọ́wọ́ tí wàá láṣẹ ǹjọ́ tó lórí ǹjọ́ tá láṣẹ tọba pa wá láṣẹ nǹkan kan tí ó jẹ́ ǹjọ́ tẹ̀ wá lọ. kí ló ànábì ní àṣẹ ànábì ní falẹ̀ yẹ́sù bẹ̀rù sẹ́yìn ó ní sùúrù ni o falẹ̀ yẹ́sù bẹ̀rù sẹ́yìn ó ṣe ni sẹ́yìn ó ní sùúrù ni. فإنه من خرج من السلطان شبرا مات ميتة جاهلية ànábì ní tí ó jẹ́ yẹn ó ṣe bẹ́ẹ̀ ni pé gbogbo ẹni ọba yọra rẹ̀ kúrò lábẹ́ àṣẹ ẹni ọlọ́run fi ta láṣẹ ẹni ọlọ́run fi ṣe olórí irú ìgbà bá fi ọba bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọjọ́ báwọn ìgbà ajá ìlú ìgbà àìmọ̀kan ìgbà ìgbà tí wọ́n fi lọ́ọ́ bá ọlọ́run ní sátánì jahiliyata àti ṣàlàyé fúnra wa lánàá kí ni tó máa pé kú báwọn ará ìgbà jahiliya ti kú yẹn ni pé báwọn náà ti gbégbé ayé pé òye pàṣẹ fún mi a mo gbé ọ a mo dájú ọ sọlọ ti yàn án lólórí náà anabi sallallahu alaihi wasallam ní kílù ọba àárọ àbí ká gbà sẹsẹ ni Ọlọ́run bá fún ní àṣẹ ẹni Ọlọ́run bá ṣe lólórí ẹni Ọlọ́run bá ṣe lọ́gàá àfi kẹwọn tí ń bẹ lábẹ́ rẹ̀ ọmọ gbọ́ ìlànà lókun ìgbà tí ọba ti pa wọn láṣẹ tí ọtakò ń ti Ọlọ́run ní kí gbogbo wọn àtòlórí àtẹlẹmù ṣe pàtàkì jùlọ èdè ibùn abasi ti àrímú lẹ́kọ̀ọ́ míín tó yàtọ̀ òun ni pé ànábìjá màtí sọlọ ọsẹlẹ Ndị àwọn olórí yín ọmọ àṣẹǹjẹ́ ọmọ ọma yín gbogbo ara ọ ẹ máa rí ní tọ́ka yín ọkọ̀ o ẹ máa rí ní tí ọ̀tẹ̀ yín lọ́rùn nínú tí wọ́n ń ṣe o lọ́kàn ànábì ní sùúrù eléyìí lànà wá kásálà wọn ẹni àmà ní sùúrù ká máa dákẹ́ bàbá rí tí ọ̀tá odidi ní sẹ̀ríà kìí ṣẹyọ ẹyọ kí ni mo wí odidi ní sẹ̀ríà kìí ṣe kí ni ẹyọ ẹyọ ẹ̀rí ń tí ń da nǹkan rú ló ń kálukú ń yọ ìtọ́ lọ́rùn ní sẹ̀ríà sẹ̀ríà tó ní oní sùúrù ó wí ń bòmí náà ike bẹ́yàn bá rí aburú o ní tí ọ̀dà o ọ̀nà tá a gbà kọ́ ẹ̀ ẹ́ lọ́wọ́ àfikún ọ̀sẹ̀rí àdí ẹ̀yọ òjijì là á mú ṣẹ̀yà bóòlà bóòlà tún orí ṣètò bẹ́ẹ̀ ní ṣẹ̀yà o. Ànágbà Mùhàmmad sallallahu alaihi wasallam ànábì ní gbogbo ẹni tó bá rí ẹgbẹ́ àbáláṣẹ rẹ̀ láti nǹkan kan. Ìwọ ní sùúrù òfin kìnnìún. Ǹjọ́ máa wá